ب بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أتدعى غفور ولما بابا تلا لك ولما باتي أسيس إسلام لسيما èèyàn ní jẹ́ mùsùlùmí tó nítumọ̀ àbíkọ́ wá mọ̀ nípa kíní òfìsìn ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ẹni tí ọba ti pàtàkì tó ṣekun lójú tí ìwà mà gbogbo ẹni tí wíwá mà nípa ẹ̀sìn máa ṣe pàtàkì ẹ̀ tó ṣekun ní ojú èyí tọ̀hún ipasẹ̀ bí ó ti sòrí ayé àti tọ̀run ọlọ́tí gbẹ́sẹ̀ léhùn abẹ́lọ́wọ̀n bọ̀bá tó láàrin ga nínú àánú ẹ̀ àtẹ̀mí àti oríire àtọ̀mọ́ ọlọ́kùnrin jòkó wa tó fi wọ́n ṣe kò gbẹ dáadáa. alimami Bukhari yóò ṣé wọn lọ tààlà fún tàwọn àṣìá nínú tíra wọn eléyìí tá a ka àlẹ́ adábọ̀lì mú fún ọ̀dọ́ tún mú lọ síbi ẹ̀kọ́ mi pàtàkì mo rò pé àgbàdo yìí pé ibi tá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ òun ni ọ̀rọ̀ nípa ti ṣe dáadáa sí màmá síbẹ̀ sọ̀rọ̀ a lè sọ wípé ọ̀rọ̀ nípa ṣe dáadáa sí bàbá òun náà ń bọ̀ ṣùgbọ́n nípa ṣe dáadáa sí màmá hadith alákọ̀ọ́kọ́ bẹ̀ àdìkà àtọ́ra ṣe wọn pa àlàyé ta nípa láti ṣe حديث ألاكتي إليه على الإمام البخاري رحمه الله تعالى رحمة واسعة ثم هو نبي جمع تخريج حديث أو sùúrù wà ń bí láforíjì tọ̀dọ̀ mi. àdéhùn tí ó pàtàkì ni tó sì lálàáfíà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn onímọ̀ ni wọ́n jọ yọ wá pé àdéhùn náà ní àlàáfíà. Gracias. alimam albayhaq sọkọlá àlàáfíà ìtọ́jú ẹ̀ máa sọ bẹ́ẹ̀ ni wípé orí sàhíhù àkọ́dà òsìlọ́bí fi àdókò ìmọ̀tò tó sọ bí nìyẹn tó yẹ pé àwọn àkọ́wọ́n ti ra kàkàkàkà nípa àlè wọ́n ti sàfihàn àwọn ẹlẹ́wọ̀n ti sàfihàn. wọ́n padà yìí tá a bá kóso a bá kóso. الشيخ الألباني عليه رحمة الله àwọn náà lè sọ pé lálàáfíà wà ní sọ̀rọ̀ àbá hadi ó ń bẹ nínú jùzù ẹlẹ́kẹfà ó wà ń bẹ àwọn náà sọ pé ó lálàáfíà. wáyé àkàfẹ́ kí wọ́n sọ parí àgbà mẹ́nu àgbà ẹgbà wa ta fẹ́ lónìí nípa ṣe dáadáa sí màmá kọ́ọ́rẹ́ ọlá ẹlẹ́yìí ti bẹ́ẹ̀ nígbà wọn tá a bá ní àlàyé ó yẹ ká mọ̀ pé a lè tara àwọn ìyá wa sórí rẹ̀ àwọn tá a bá ní àlàyé a mọ̀ yìí pé a lè ti ara màmá wa ráàánú ọlọ́run a lè tara màmá wa ṣe kí ni o rí àánú ọlọ́run ìyá pàtàkì gan-an eléyìí yọ máa ṣe wà nínú hadith rẹ̀ ìtàkà rẹ̀. Ah, Al-Imam Al-Bukhari rahimahullahu ta'ala gẹ́gẹ́ bí ọ̀rọ̀ isnad màbẹ́ àgbè e lábọ́ síbi ọ̀dọ̀ àkọ́ òmìyàsára. àkọ́ òmìyàsára àlejò Abbas àwọn àkọ́ òtí máa ń gba hadith wa látọ̀dọ̀ Ibn Abbas mélòó wọn mẹ́ta náà. عقاب بن رباح عقاب بن السائب عقاب بن يسار أما عقاب بن الحديث وعلى صدر عبد الله بن عباس رضي الله عنهما إليه تجد بواي عقاب بن يسار ọ̀kan nínú àwọn àgbà àfa àwọn tábìlì àgbà àfa àlùmọ́ ó lè jẹ́ mọ́ ńlá fún màmá wa Maimuna Maimuna bíntu عطاء أبي رواح عطاء بن عطاء بن عطاء بن مولاني ثم مولى ميمونة بنت الحارث maimuna kaka sáré mẹ́kọ̀ọ̀kan sáré mẹ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ síwájú kánìfà muhammad sallallahu Alaihi wa alihi wa sallam tó fẹ́ bárọ̀ ló pọ̀ rẹ̀ bárọ̀ kánìfà muhammad sallallahu Alaihi wa sallam ló yí okùn padà sí maimuna ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀ yẹn ṣùgbọ́n yóò tún bí wàá jẹ náà kó o ní ibi tá ọjọ́ àsìkò yẹn ó lè fún bákan náà maimuna tó ṣàrí kọ́ọ́lá òun ló jẹ́ fún abdullahi abbas kọ́ọ́lá ó tu màmá abdullahi ó tu màmá abdullahi ibn abbas òun ni ẹlẹ́jọ́ ọjọ́ máa yẹ wáyé pé mọ́ọ́lá fún ẹni tó jẹ́ bí ìyá fún yóò Abbas òun ní akọ́ ọ̀hún yàtọ̀ mọ̀lùpàlà yẹn lè jẹ́ àwọn onítọ̀ sọ pé aṣọ bàbá rẹ̀ láti di inú ọ̀nà pọ̀ sí lẹ́yìn kúrú ọkẹ́kọ̀ọ́ ó sì di àfà ní àwọn akáwọn tàbí ẹ̀wọ̀n nínú àwọn tí wọ́n jẹ́ ní ìmọ̀ wọn àlè mọ́ta pàápàá wọn yàtọ̀ ìyẹn bá ẹnì kejì tákàrà sọ̀rọ̀ títí nípa rẹ̀ ó ní abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu ẹni tó ṣe pé tí ẹ bá tẹ lọ́rọ̀ ibn abbas ní ẹ̀rẹ́ sọ ajẹ́pẹ̀ta ẹ̀rẹ́ sọ sọ حبل الأمة حبل عفاك فأمة إسلام ترجمان القرآن تعرضوا وجمع القرآن كان كتابة القرآن المطور ọ̀dọ̀ lẹ́wọ̀n àbáṣe àbàdà àbá àgbà ọlọ́run bá sọ ti àbá àgbà látara àgbàríkà àjọ àlejò Muhammad sallallahu alaihi wa sallam Allahumma fàgbìgbò wà ní ìlú ọlọ́run kọ́ máa yẹ. bá ń fọlá dọ̀ yí ẹ̀sìn. bẹ́ẹ̀ yóò ṣe máa mọ̀rọ̀ lọ́wọ́ ọ. Abdullahi ibn Abbas radiyallahu anhu àbá àgbà Débi wípé ní ayé Umar radiyallahu anhu ààyè àwọn àgbàlagbà nínú àwọn àwọn àjókòó wọn. Eléyìí tó ṣe wípé àwọn tí jagun bá dàrí máa ń jókòó Abdullahi ibn Abbas wọn náà jókòó tì wọn. débi wípé àwọn kan ní wọn padà sọ fún ọmọ rẹ pé àtúntò ah, tó ọmọ máa ń gé ìwà sídòkò wa àwọn náà lọ́mọ kí nìyẹn lé. aláwọ̀ ẹgbẹ́ aláwọ̀ ẹgbẹ́ rẹ̀ yé a ah, ọmọ rẹ ọdí ọlọ́ ọmọ àjò wọn ni ọmọ tẹ ẹ wọ ìwé yìí náà máa kú rẹ lọ́dọ̀ àyẹ̀wò àwọn fẹ́ wò lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wo ọlọ́run fún ọmọ nílà káyà orí ẹ̀ pé ìsàkúrí ọ̀padà ṣèdánwò fún wa ọlọ́run sì fi ìmọ̀ fọ́tò fi ìbílẹ̀ àgbà àbá lọ́dí àbá máa ń lọ lọ́wọ́ tó gbé ga abẹ́ ẹ̀sìn gbà pé káwọn ọmọ káwọn ẹni gbàgbé gbàgbé òkè abẹ́fẹ́ gbàgbé yẹn àwọn onímọ̀ wọ́n ní Abdullahi bin Abbas rọ́dí aláwọ̀ àná wọ́n rọ́dí aláwọ̀ àná bíi wọ́n ní ìlàrọ̀ àyíká kọjá ajùmọ̀lù náà tọ́ ọ bá rí àbílẹ̀ ibn ó rí pé àá ah, tí ah, ó tún rẹ̀ wá ìmọ̀ ìgbà tó lọ náà kọ́ṣà àwọn àwárí jù náà tẹ́ bá gbàgbé ẹ rí pé ó wọ àbáyá tó rẹwà dáadáa tó ṣe láti lù yámà nígbà àwárí jù náà kọ́ṣà ní pé yóò gbà tọ́lọ́jọ́ ìwé lélẹ́yìn قل من حرم زينة الله التي أخرج لعباده الإسلام ní àwọn àrùn ìdọ̀tí o ní àwọn àrùn ìdọ̀tí o ẹnu tí yẹn bá ní kéèyàn máa má kéèyàn máa fọ kéèyàn máa wẹ̀ wọ́n ní kéèyàn máa tọ́fí láì fi láì fi lọ́fí ń dàsára ọlọ́run kó tún ṣe sí i. wọ́n ní wàá yára ṣáàjà tí wọ́n náà bá sọ̀rọ̀ kó ìta àbùsọ̀ náà ní àhà kò tún sẹ́ni tọ́mọ̀ ọ̀rọ̀ sọ dáadáa bí ẹni yìí. Abdullahi bin Abbas àfáàgbà ní ẹja ọ̀rá fún ilẹ̀ bá wọn. anyahu ataahu rọjòlù anyahu ataahu rọjòlù. ẹgbẹ́ wa yìí sọ wípé ọkùnrin kan ọwọ́ abá Abdullahi bin Abbas radiyallahu anhu ṣe é níbi ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ báwọn ní mímọ̀ wò dáadáa. òun náà ní wípé ẹni tó bá wá béèrè ìbéèrè lọ́wọ́ èèyàn tó bá ṣe wípé ó ṣe ń tó kù díẹ̀ káàtó tàbí ohun tí kò wí gbọ́ kéèyàn tó pọ̀ rẹ̀ sí sára. èèyàn padà ìbàjẹ́ torí rọ́jò tó ń tó wá béèrè ìbéèrè yẹn ó padà pààyàn wọ́n wá bó kọ̀ lọ sàrà ní ọ̀pálá yẹmi tí torí tí wọ́n bá dá akọ rẹ̀ àmà bẹ́ẹ̀ lábẹ́ ẹ̀kọ́ táwọn èèyàn bá sì máa wọ́n fojú apá àyàwó wọ́n wá ní ànàbọ̀ àtàwọ̀ rọ́dùn ọkùnrin kan wá bá mo rò pé tí mo sọ ń bẹ̀rẹ̀ ó yẹ wá bá wọ́n sọ yẹn wọ́n ti ṣe sátúrù fún ẹ̀yẹ kára yẹmi tí adamu tẹ́sí ní abúlé lè sábàbí wọn àdáàpọ ènìyàn láti jẹ kàkà nítorí wípé yọpadà wà nínú ẹ̀ka wa tá à ń ka ìlú pọpá ẹ̀ sọ̀rọ̀ bí jáde wọlé wọlé ọ̀pọ̀ táìpù ẹ̀ àdójúbòlù rẹ̀ ó ti wọ̀ níbi ìlú lọ́jà tó wá wá fún ara rẹ̀ tó tún wá fún ara rẹ̀ sọ ọ́ sí èdè wípé ń jẹ́ à ló lè náà gbogbo gbogbo facebook ẹ ló kú whatsapp kan ọba wà youtube ẹ ló ti lọ lọ fọ sí bọ́ọ̀lù dáadáa lò náà kò fọ orí ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́ọ̀lù gbà bọ́ọ̀lù gbà pààyàn náà lọ́wọ́ ara kankan ilé ìṣinú ìṣiṣẹ́ àwọn sálábà òṣìṣẹ́ ìṣiṣẹ́ ẹni tó bá ń tọ̀ wọn ní àtúnṣẹṣẹ tí ẹ bá ń tọ̀nà àfẹ́ inú àtọ̀nà aláìmọ̀kan àtọ̀nà àwọn olóṣèlú ẹ̀wọ́ àwọn olóṣèlú ni máa wá zálà ara wọn káàkiri kí wọ́n wá rí zálà yẹn lórí ni wọ́n fi campaign against it. wọ́n á lẹ́nu sọ̀rọ̀ àwọn wọ́n ni wọ́n fi campaign against it wọ́n tọ́ lọ́sọ̀lù wà náà ṣùgbọ́n mùsùlùmí ibi tí ọba ti ṣe wí pé kankan bá ti yàn lọ́pọ̀ lọ́sọ̀ kọ̀ǹfàmù eléyìí o ẹ̀yìn ààrẹ ìlú kẹ́sì pé ọ̀rọ̀ pé kìíní o akú àti ìgbọ́mọ́tò ìjà ni o lórí kẹ́kẹ́ fún ààrẹ lọ́sọ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bọ́sà náà ẹ wá bá ọmọ tó yí ọ̀sẹ̀ bàbá wa ìgbàtẹ́ni yìí yé ó ní ìyẹn ọ̀tá bùtù ọ̀kọ́ bùtù ìyẹn ọ̀tá bùtù rọ̀ bàtà ó ní mo fi ìfẹ́ lọ obìnrin mo ní mo fẹ́ fẹ́ mo bá sọ̀rọ̀ pé mo fẹ́ fẹ́ àwọn àbá sọ pé ó ń bẹ nínú ìwáyà yẹn pé ó lẹ́tọ̀ọ́ fọkùnrin sọ fún bẹ́ẹ̀ fóbi. kẹ́sì lẹ́nu ni pé tó bá fẹ́ fóbi ọkọ̀ wọn lọ lé wọn náà èèyàn lè sọ bẹ́ẹ̀ fóbi náà tó bá jẹ́ pé ọ̀nà ìgbà tó ń gbà sọ tàbí ìjẹ́ ti sọ kò ní í sí rọ́ ìwà rẹ̀ mo rò wá láyé láti ẹ̀rí pé tó àmì ẹ̀rọ ọ̀tọ̀ tó rọ̀ ọ̀tọ̀ mo bó obìnrin kan sọ̀rọ̀ tó bá ṣe wípé tó ṣe yẹ ò dáa ni Abdullahi bin Abbas ló sọ fún pé ọ̀pọ̀ ló fi lọ bó mi sọ. ebi yẹ wọn lọ́lọ́ bẹ́ẹ̀ wá lọ ní wọn náà ó dáa o ṣùgbọ́n yà máa bó mi náà sọ̀rọ̀ fún mi ẹ̀fẹ́ o. mo rò wálá yẹn ti lọ́nà tí ò ní má má tí ò ní ṣe ọ ìwà bẹ̀. mo rò wálá yẹn mi mọ́ sọ bẹ́ẹ̀ o àwọn bá sọ orí fa abad antan ìhàlà ṣùgbọ́n ìgbà mo sọ fún kí mo ní mo fẹ́ fẹ́ ọjà ní olóhùn fẹ́ mi ọ̀rọ̀ mi fẹ́ mi olóhùn fẹ́ mi fẹ́ olóhùn bá mi soso ó bá fi ẹ̀rẹ́ ó ní wọn kọ̀kọ́ bàbá wáyé ṣùgbọ́n ìlú mìíràn yàtọ̀ sí mi ó wà ní bá sọ fún wọn fẹ́ fẹ́. فأحبت أن تنكحه هو عاجز يعني فيتو lómi tó lóun lè ṣe é mi ó wá lóun fẹ́ lórí ó ní fàtẹ́ẹ̀kì tó fàtẹ́ẹ̀kì tó nítorí ẹni pé owó bá gbé mi owó gbé mi torí pé ọkọ yírọ̀ láti fi ọkọ yírọ̀ náà wọ́n ti mú ọkọ yírọ̀ ni wípé kéèyàn mọ̀ fẹ́ mu sàrọ̀kà wọ́n lè wá láyé wọ́n ní wọ́n yóò kàlẹ́ pé àwọn ti ọ̀ ìgbà wọn ti wá mọ ọgọ́ yọrọ tù wọ́n lè wá láyé wọ́n ti ọgọ́ yọrọ ti wí pé kẹ́nì kan wọ́n fẹ́ mọ ọgbọ́n sí mọ̀ṣára kà níbi nìkan nítorí ọlẹ́tọ̀ sí ìwọ ọlọ́kọ́kọ́ fẹ́ ó tún wá fẹ́ lòmí ẹ wà lọ́wọ́ àmọ́ àpé òun fẹ́ ìwé ni sọ <laughs> kéèyàn má fẹ́ kéèyàn kórìíra mọ̀ṣára kà níjẹ́ wọ́yọ̀ ó dá fún òun ló lọ́wọ́ kọ́ra mọ́tò ẹ̀mí náà wà rà ẹ̀mọ́ àgbà jọ ló dá iná tó ra mọ́tò kí ló ń kà lójú àwọn tá a ra mọ́tò àwọn olùwà látà àti ṣe irọ́ ní oríṣi owó ni o. àwọn èèyàn tọ́ka sí pàápàá ni wọ́n á tó wáyé ká àwọn àfààyàn ìyàbá àwọ̀ ìyàbá àwọ̀ kẹ́kẹ́ tó máa pẹ̀lú wáyé lábà gọ́ọ̀rọ̀ dèlù owó dèlù mo rò pálá ẹ̀mí tí làwọn àbá mi sọ yìí pé ń tó wà nù hadith yìí nǹkan wà wípé nínú nǹkan tó léwu jù lájí òun léwu owó owó ni máa ń fọ̀rọ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ kàbá yìí sì dàbí kàbá yìí owó a máa fọ̀ púpọ̀ owó a máa fa kìíta owó a máa fa pààyàn tó ń yẹ bá gbóná láti ẹ̀ títí àbẹ́wà àbẹ́wà àwọn àfáà àjọ ọjọ́ wọn ṣàgùn síra wọn owó ní mẹ́rin jẹ́ wà sí kìíta ó ti wá jọ oníkan náà láyé máa dé lọ́nà wọn wọn wá jọ tó oníkan ló kéwì wọn bá ní ẹ̀rọ pẹ̀lú. ó ní lọ́wọ́ ẹ̀rọ pẹ̀lú lóòótọ́ ẹ̀sìn wọn máa gbẹ́rẹ̀ ní wọn náà máa rí tí à ń àwọn afáà mi bẹ̀ tí bá dáhùn jọ fún mi gbogbo afáà tí bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yà á ti mọ̀ wọ́n sọ wọn sí wọ́n wà gbẹ́lẹ̀ ó wà kìkì wọ nígbà tí wọ́n gbé kẹ̀kẹ́ tí wọ́n gbé ibi tí wọ́n mọ̀ gẹ́sẹ̀ sí o ó kìkì wọ ó wà fi wọ́n sì sálẹ̀ òfin nìkan ó fi tíra owó yìí yóò wà súnmọ́kè yóò wà kìkì wọ yóò fi tíra tara rẹ̀ sí lọ́gbọ̀n ìgbà títí kí wọ́n bá yẹ já lulẹ̀ òkè gbogbo àwọn afáàní ọwà táwọn náà bá ti jẹ́ ní ẹjọ́ rẹ̀ sáwọ́ táwọn náà bá ti jẹ́ oúnjẹ ó ń dán ẹgbẹ́ rẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ tó ń dán ìjọba náà ní ẹwù mi tí ewu bí àwọn obìnrin méje ẹwù obìnrin lóṣù tó bì lọ́ṣù tó sì ní káàkiri lọ́wọ́ apá ọkọ òun tó ní kọ́kọ́ rẹ̀ fẹ́yàwó tí wọ́n sì wọlé tó sì ní ọlọ́mọbẹ kíkìn náà ni ó ti lọ́mọbẹ ó sì wọlé tọ̀ wọn ó tún jọ kó dé ọgbọ́n ní tìbí iṣẹ́ tí ó ti tún la ṣe ó tún jọ kó súnmọ́ wọn ọkọ bá sùn tán wọ́n ṣe eré ìfẹ́ ó ti yọ̀ọ̀rẹ̀ ọkùnrin ìgbà yẹn lọ́nìkan ni ẹ wọlé ẹni ẹ wọlé yóò fẹ́ parí báyìí ọlọ́kọ́ dúpìlò lórí ìdí ọ̀pọ̀lẹ́ ó sì kún pa wọ́n tún ọjọ́ sunkún rẹ̀ náà ní pọ̀pọ̀ ọlọ́run tí ó mú lọ́jọ́ kọ́wọ́ pọ̀pọ̀ yìí lọ́jọ́ kọ́wọ́ pẹ̀lú pọ̀pọ̀ jáde àrùnpà tó lò sáàbù náà ló ṣùgbọ́n ló ti lọ wọ́n lọ sí wọ́n ti ṣe ọkọ̀ wọ́n ti ṣe ọmọ ní ọkọ̀ àjọgbẹ́ lókè náà àrùnpà ọwọ́ àbá ìgbà táwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lọ ẹ̀sùn jẹ́jẹ́ o ìyàwó ẹ̀ náà ló kó wọn wá pa ọ. ìyàwó náà ti padà jẹ wọn lóko làwọn aṣọ fáwọn èèyàn nígbà tí lọ ta àtúbọ̀ dúdú bá mi ní ìgbà ọmọ máa ń dẹ́kun bẹ̀bẹ̀ àwọn làwọn ọ̀gbà tó lè kiri yìí àwọn ọ̀gbà tí kò sí mùsùlùmí máa tọwọ́ pè é ńlọ yá sá fún lóyún pé ló fi fẹ́ àwọn òbí láwọn sá gbà bẹ́ẹ̀ kiri yóò tó ṣe nítorí pé báyà wọ̀ bí rẹ̀ mami àdájì mami onímọ̀ rẹ̀ kì í mì bàbá rẹ̀ dájì wọ́n èyí gbòòrò ọ̀rọ̀ àbẹ̀ tó bá sọ pé mùsùlùmí ìwọ̀n bá ní àwọn tí wọ́n gbòdì lára wọn náà wà ó ṣùgbọ́n wọn bá ní gbòdì mà kò súnmọ́ pé débi kọ́ lọ pọ́pọ́pọ́ obìnrin kan bẹ̀rẹ̀ pẹ̀lú tó ló súnmọ́ ní bàbá àti náà nínú mẹ́ta olùkọ́ tó ti fẹ́ fẹ́ kan náà tí wọ́n náà ṣe ń bímọ bẹ́ẹ̀ ọ̀yà kọ́ ọmọ pé káwọn àlọ́ gbọ́ yìí kó o ṣe tòjílé mú ó lè máa láà torí bàbá ọkọ̀ náà bá gbé ilé ẹ̀ kọ́wọ́ bá tòjì lára wọn nínú àwọn tí wọ́n ti jí ìfẹ́ yìí náà máa ṣàdó àmì kọ́ lọ́wọ́ bá fúlá sí i ẹni tètè má lè jù wá ọlọ́run sọ wọn bá a. Fàhẹ́pẹ́ àǹtàlù ìhàbò. Ẹ dàbí ẹni pé ọ̀rọ̀ ń dùn bá ọkùnrin. Nítorí kí ilẹ̀ bá wáyé kàn káwọn ọmọ wọn lò ó ti wá sáájú ó ti sọ yìí. wàá lábàá tó ń tàn kí ẹ. wọ́n wá ní ìgbà tó fẹ́ ó ní ìwà ẹ̀kọ́ fẹ́ ni ó ní ìwà tó ẹ̀ tó wà lẹ́yìn. owó gbé mi ìwà ọmọ tẹ́mi ń bá ṣègbè tẹ́mi ọ̀wá dáadáa ẹ̀fẹ́ ni ń dára ju mi ọ̀ lápò ọ̀tá ìlú ha kò padà. ẹ ìdí tí ọ̀dọ́ dáa kò ẹ̀ lé ẹni tí ń torí gbóbìnrin lòun ọ̀tà fún àwọn obìnrin tẹ́lẹ̀ tí ìyàbá máa bẹ́ẹ̀ ṣé àjọyọ̀ ìsìn yóò ní òní àbí mídíà nínú pé àwọn èèyàn nílẹ̀ wọ́n jà kùtùkùtù àti sọ̀rọ̀ ẹ̀rín ẹbẹ̀ ẹ̀rá àdẹ́wò àdẹ́wò máa ń bẹ láwọn àwùjọ tí wọ́n tọ́mọ̀ lágbà lára àwọn àjìnà sẹ́sẹ̀ ó ní bàálẹ̀ ìta ọ̀bà ìwọ́n àbá sí ìwọ́n àbá gbà ní bẹ́ẹ̀ láyé nìyí. ọmọ ẹ̀yọ ṣé mo lè rí túbá rẹ̀. òun ni òun ló gbé ẹ dákun ní ẹyọ ọjọ́ òun ló gbó wá sí àwọn obìnrin wá sí ní ìbọn ọkùnrin ló gbó pa ìyẹn àwọn obìnrin tó lò lò àwọn obìnrin lò lò wọ́n jẹ kí ẹ sábà ní gómìnà ìjòwò ẹwà àwọn bàbá wa náà wọ́n ní tí obìnrin ò bá jowú ọbẹ̀ ò ní dùn ọbẹ̀ ò ní dùn à ọlọ́mọ yẹn láti rí nǹkan abú ni kéèyàn ní àwọn àìlè abú ni òun ọ̀dà ẹgbẹ́ bàbá kan lọ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yóò di àjẹjẹ àwọn àtúnyẹ̀ ń dọ̀wọ̀. olùwà á jẹ́ mi táwọ̀ ilé ìyálógbé kan bí ìkọ̀ yóò wà ní ọ̀tọ́ wáyà olùwà á jẹ́ mi táwọ̀ sọ́nà lè ta tuntun kò ń báyìí nígbà tó sọ́nà àfọ́dún àbáṣọ lọ́dí ọlọ́wà ní àbújá àwọn àbáṣọ ní ohun àyíká níbẹ̀ àwọn àbáṣọ yìí ntọ́ jẹ́ ara sí fàámù bẹ́ẹ̀ wọ́n parẹ́ ni ìtọ́ fẹ́ sọ ìtọ́ fẹ́ sọ ìtọ́ sọ ń bẹ̀ yẹn tọ́ra kọ̀dára rẹ̀ sínú ní wípé hali ó mú ká hayàtọ̀ tàbí àwọn mú ká hayàtọ̀ hali ó mú ká hayàtọ̀ tàbí àwọn mú ká hayàtọ̀ ẹ̀ka pàrọ̀ gbàmọ́ ní ìfà ó ní àìlọ́mọ̀ká àìtọ́fẹ́ sọ gangan ni pé àìlọ́mọ̀ká àìyá tàbí àìlọ́mọ̀ká àìyá ara òṣèlú lárọ́ alẹ́ wọ́n máa ń ṣe ìṣẹ́kọ̀tù ọ̀tàbà mi ìtàbà mi ṣe ṣe fa ìgbà tó pé àdáàtì ti ṣe fa àpò náà kan náà ó sọ pé kò sí àdáàtì inú kan jẹ́ hàbà tàbí kan jẹ́ sùn tàbí kan jẹ́ fìlè ní àdáàtì àdáàtì bẹ́ẹ̀ fún sọ pé kò sí ìgbà tí ń jẹ́ bẹ́ẹ̀ náà onígbà tí ọwọ́ abẹ́lé nǹkan ìpè kókó ní ayé sí ààrẹ rẹ láyé ibi tẹ́ kí n wá kó tí wọ́n kọ́ni wá kọ́fà ní òbí kí lọ́nà ìyá rẹ̀ ṣé yọ pàyà rẹ̀ àbí yóò yá rẹ̀ kí lọ́kàn yá pẹ̀lú ẹ̀ ọ̀pá ayọ̀ kí lọ́kàn yá àá máa ń tọ́kàn yá láìpẹ́ kọ́ lọ́la oníyàwó wà ní yàrá yìí máa abdullahi bin abbas radiyallahu anhuma ó ní túbọ̀ ilà lọ́ọ̀hì tá a azza wa jalla yá àtúbà lọ́sọ̀dọ̀ lọ lọ́gbà tó túbà wọ́n ta kọ́ rọ̀bẹ̀ ilé ìmọ̀ sílábà wá gbìyànjú bàbá rẹ̀ bá ti tó láti súnmọ́ lọ tọ́ ọba ti túbọ̀ bá níbi ilé ìtò ṣe yẹn ọlọ́run bọ́ padà sàkórí tó fún ẹ lẹ́yìn ìgbà náà ni wípé ọwọ́ agbìyànjú kó súnmọ́ lọ́wọ́ kọ́ bá ìpé ó tó bẹ́ẹ̀ lómi ní àtọ̀rọ̀ kò ní gbà ẹgbẹ̀rún ní ọ̀pá sọ̀rọ̀ tó pa mí àwọn àfáà ní àwọn ṣòro ẹ̀wọ̀ ẹ̀gbẹ̀gbẹ̀ ó ní wípé táwọn dáadáa táwọn orí ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ yìí dá èèyàn wọ́n fẹ́ ẹni wò pé irú rẹ̀ yọ ọ́rá foríjì lọ́dọ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kí lè gbèrè rà lọ́wọ́ ẹ̀ wọ́n ọ̀dà kankan kọ yín fi ọ yín fi ọ ẹlòmíì ṣe ó sì pa wíkàtà kó fi wọlé ní ẹ̀kọ́ yà ní fi ọyọ ṣùgbọ́n àfààní ní bẹ́ẹ̀ pé èyí jágà èyí jágà kọ tuntun bá bẹ́ẹ̀ yẹn ṣe wulẹ̀ kọ́kọ́ tó wájú ọlọ́run kọ́ mọ́ torí tó bá tún jágà náà yọ̀ọ̀nà jágà mẹ́sẹ̀ ṣe tó bá ìgbẹ́ tí yóò bá jágà yọ pàdé sọ́dọ̀ ọlọ́run àánú ọlọ́run sì lè bá ìrẹ̀ bọ́rọ̀ mi kò yé wa. ó pàtàkì gan kéèyàn kéèyàn bẹ́lẹ̀ yíyẹ kéèyàn kéèyàn lò gbogbo tí bá ń bẹ lọ́wọ́ èèyàn ní ẹ̀sìn bó ṣe kíni mà tàbí bó ṣe wulẹ̀ kó tóbi tó kéèyàn tó wà padà wá sọ̀rọ̀. kéèyàn ọmọ mi jẹ́ gẹ́gẹ́ bí òwá ṣe máa ń wí wípé ilẹ̀ àánú ọlọ́run kíyàn lè ṣe kì í sùn. kéèyàn bá máa fẹ́ kì í sùn ọ̀yà kí ọmọ pé èèyàn ṣe ọlọ́run tó bí ṣe wulẹ̀ fún wulẹ̀ kó tó bí ó tó àánú ọlọ́run tó bí jẹ́ ṣe ìyàn lọ. ẹwọ tí mú àbá ti sọ fún ní padà lọ lọ tó bá lọ mọ jàǹdà lẹ́yìn àná wá gbìyànjú bó bá ṣe ní agbára tó wá mo sì sùn lọ lọ mójú tó jọ sọ lọ kọ́ nípa ẹ̀sìn lọ rán kankan má. ok ìyẹn ni wọ́n rí lọ́ra kankan. kó o mójú tó ìjọsìn bọ́lá ọ̀pọ̀ pàtó lára dáadáa. ok. ó ti mú àbá sọ̀rọ̀ jẹ́ aláwọ̀ àná wà ló di ànábì tó sọ fún yẹn. ṣé rí ìlànà sọ báyẹn tán. ṣé kí mẹ́rin lọ́rọ̀ parí sí. ó ti dẹ́ni ẹ lò. a padà síbi ọ̀rọ̀ tó sọ yẹn. àbálẹ́ kan wà وسألت ابن عباس مبالغ ابن عباس تعالى ابن عباس أعطاه الجزاء بارك الله فيك àtọ́ wa ó ní wọn wá lọ bá ìmọ̀ àgbà àwọn onímọ̀ nínú àwọn àwọn ní sọ̀rọ̀ hadha al-hadith wọ́n ní pé tá a bá wọ̀ dáadáa ìyẹn ń yé wa wípé olójú kòkòrò mà tọ́lá kìí wọn ni àtọ́ òun yẹ sá mo rò padà yẹn lè ṣe pé ó lójú kòkòrò ẹ̀kọ́ lẹ́yìn ìgbà náà ó ti ẹ̀ pé ó wà mọ̀ntẹ́wì ẹlòmíì bẹ nínú ọba lẹ́yìn ìgbìmọ̀ tá à ń sọ láti ẹ̀kọ́ tá a bá yọ ọ̀rọ̀ kí wọ́n fẹ́ yàwó kú bẹ̀ bọ̀ ọlọ́run sáà tó wà ọlọ́run ní ládàá. wọ́n wà lọ́jọ́ lọ ní Abbas radiyallahu anhuma ó lọ ní ilé mọ̀sá àìdáwò an hayati ummi kí ló dé omi sí àyà sí wà láyé àbí sí láyé kí ló dé gbọ́dọ̀ bá láyé mi ti ṣe àtàwọn yàtọ̀ orí ẹgbẹ́ àyọrí rẹ̀ òkú ṣe àgbẹ̀ tí sọ̀rọ̀ ẹ̀kọ́ sí dọ́kà pẹ̀lú ẹ̀ ń sọ tó ṣẹlẹ̀ ìbéèrè tí wọ́n á bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ lọ sọ fún wa àwọn ti kẹ́kọ̀ọ́ ẹni ọba ṣerú nǹkan bá wọn kọ́ lọ máa ṣe kí ni o ọ̀nà ọ̀tún bá ó sì lọ sọmọ lọ. ṣùgbọ́n tó kò sì súnmọ́ kó jẹ́ àtọ́ òkú yàtọ̀ àdìgbà náà wà lójú náà bá ṣe. ṣùgbọ́n máa kẹ́kọ̀ọ́ ní ìfún torí ẹ̀kọ́ tó sì lójú kókòrò ẹ̀kọ́. àìpẹ́ yẹ ká ní wọ́n ti jọ́ ọ̀gá tó ti gbọ́ ẹ̀rẹ́ ni. kí ló dé pé ṣíyà rẹ̀ wà láyé àlè òṣèlú فقال ابن عباس رضي الله عنه ابن عباس إني لا أعلم عملا أقرب إلى الله عز وجل من بر الوالدة ibi tí wọn mọ àwọn ilé lò tó fi mọrọ ìwà ìlú ibi tí ibi tí wọn mọ àwọn ilé ẹgbẹ bí ìròyìn ó mìíràn ibi tó fẹ́ lò tó fi mú ìwáyà mọ̀hálù sáàrì tí ó ní tọ́lọ̀ bá ní mọ̀hálù sáàrì lọ máa jáde tó bá jọ mọ́ tọ́lọ̀ bá kára àkọjọ mọ́ ọ̀yọ́ kéèyàn wọn mọ̀ mọ̀hálù sáàrì àti wájú àlẹ́sẹ̀ sáàrì tó bá jọ mọ́ àwọn tí wọ́n bá sọ̀rọ̀ ó ti yé ó ti yé ẹni láàlá mọ̀hámàlà èmi ọmọ iṣẹ́ kan àwọn àfáàní pé téèyàn bá wà bẹ̀yẹn ó fi hàn wá wípé ìmọ̀ Abbas radiyallahu anhu onítẹ̀ríba òní mímọ́ kò sọ wípé la amala aqrabu ila Allah ó ní inni la a'lamu هذا تواضع هذا تواضع منه رضي الله عنه وعن أبيه قل إني لا أعلم emi ò mọ̀ àmàlà ìṣẹ́ka akọrọba ìlànàáhì tó lè mú ìyàsọmọ lọ́wọ́ pẹ́kípẹ́kí tó wá jẹ́ pé ìmú ìyàsọmọ lọ́wọ́ bá rẹ̀ wá tóbi ó pàtàkì ó ju sí dára sí ààrẹ ní tí mo mọ̀ tó lè mú yàn súnmọ́ lọ́wọ́ bá jù òun ni kí ó túmọ̀ sí pé ká ló sọ wípé ìyá ọ̀hún bẹ láyé ni ètò ìmúná Abbas ọ̀pá sọ fún mi pé lọ́mọ sí dáadáa sí ẹ̀ tó bá ti sí dáadáa sí ìyá rẹ tínú rẹ ń dùn sí ọ tó mójú kò mi àwọn àṣìṣe rẹ ọlọ́run náà padà mójú kò mi ìrìnàpá àjọ mi yé ìyá pàtàkì o ìyá sẹkẹrì ìyá pàtàkì yìí ọyẹ kéèyàn mójútó ṣíṣe dáadáa sí ìyá ẹ̀ àbí kò sí ìhàn tó fún wa nínú ẹ̀rọ ẹ̀dá wáyà bó ti hàn ọ̀hún gidigbe gidigbe ní o àwọn ẹ̀kọ́ kan wà bẹ nínú ìwáyà yìí alákọ̀ọ́kọ́ onígbé ẹ̀jọ́ obìnrin tọ́lọ́run àwọn àfáà ní wípé ẹ̀tìmáàsù àyèmáfọ́rọ̀ ti ṣẹ́lẹ̀ ìsàlà tẹ́lẹ̀ náà bá bèèrè lọ́wọ́ yìí bó ṣe wulẹ̀ kí béèrè ogun tó tàbí kó tó pọn tó ọ̀nà àbáyọ tó bá ṣẹlẹ̀ àwọn èèyàn máa wá fún un ìyẹn wọn bá wọnà àbáyọ ni o ò ní fi kún bàtà jẹ rẹ o ò ní jẹ́ pé wọn ló ṣe sábà bí ló ṣe sọ̀rọ̀ ìdínú o bá wọnà àbáyọ lónà wo ni àlèkànnà yóò ń jẹ́ ní ṣe ní ṣẹ̀ríà ló fi lè padà ráàánú ọlọ́run díẹ̀ kì í tí ẹ̀ máa mójútó lò sọ́wọ́n ní wọn náà bá ti ṣe àbí ìṣòro kò wo títún ati àti bíbá àfàrà ẹ̀ṣẹ̀ tó dá ọ̀nà àbáyọ ló wá fụwa wájú ọlọ́run bẹ́ẹ̀ lábẹ́ ẹ̀kọ́ nínú àwọn ẹ̀kọ́ tí ń mo wà sára tó hu asáyé wọ̀nyí àná tó hu alàpọ̀ ẹni kọ́ wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ èèyàn èèyàn má gbìyànjú láti kó àti wá báwo yóò ti ràn lọ́wọ́ lórí títẹ̀ láṣẹ nínú àwọn ẹ̀kọ́ tó wà mẹ́ orin tàwádìí ẹ̀wọ̀ ìdùnnà àbá aṣọ ọlọ́dí ọlọ́ọ̀bá ni wọn ọlọ́wọ́ fún wa náà nímọ̀ yóò sì jalè ní tẹ̀gbà nínú bàbá bá yẹ ẹ̀kọ́ tí wà mẹ́ bẹ́ẹ̀ orin kébé rọlè wá nígbà tí tòkà fi rìn kàbà àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá rabàǹdẹ̀ tí máa ń pàpà fún yà tí ń fa làánà tí ń fa bínú ọlọ́wọ́ tí ṣe dáadáa sí ìjà ọlọ́wọ́ bá ní bàbá yẹ fún un ẹ̀rì pé ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ló pẹ̀ṣẹ̀ rẹ̀ ní máa tí yóò bá ṣe bàbá yìí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ṣẹ̀ kékeré ṣùgbọ́n ṣe dáadáa sí ìyá tó máa pa bàbá yìí rẹ̀ gbogbo ẹni ọba sì ní àlàyé wa àtòrí tá a bá máa àwọn akẹ́yìn àti wá ti bọ́ síwájú ọ̀nà bá mi fún gbogbo àwọn àti ṣé wàá rí ẹ̀kọ́ kan mí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni wípé alimọ̀ṣúwò àníbi àbáṣe rọ́bì aláwọ̀ ní àbá wo yóò kẹsẹ̀ yìí orí tí àbá wo jẹ yìí kúrò jẹ yìí tọ́ bá rí tẹ̀sí ìrùmọ̀ yóò rí àtàwọn àyè mí fatawa ibùn abbas ni wípé alikọ́tìlù mùtàámi látàwọn bàtà làwọn alikọ́tìlù alimùtàámi látàwọn bàtà ẹni tó bá máa má pààyàn kò sí tún bá fà. Sa'id bin Jubayr ọmọ akéwà Abdullahi bin Abbas ni àbáyé nínú àwọn tábì. ó yẹ kó tó lé bin Abbas mo sọ fún bin Abbas. Hàyè liman qatala mu'minan muta'ammidan tawba. Ṣé ẹni tó bá máa máa tó fojú lẹ̀ pa olùgbàgbọ́ òdodo ṣé tuntun bá ń bẹ fún rẹ̀ bẹ́ẹ̀? حضرات مقواس جنا وستوا قل وقرأت عليه الآية التي في الفرقان وني آية زي ما رسول الفرقان مواقع فيه من قال ما رأسك والذين لا يتقون مع الله إله آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى عذاب يضاعف له العذاب يوم القيامة ويخرج فيه مهانا إلا من تاب جولة سامية تقتل Jalilah Abu Abbas radhiyallahu anhu terjemahan Quran. Orang ini ini ayat yang makia ayat yang kamu kalau sekali. Nusa kotha ayat yang madaniyah. ààyè àmàdínà mi ti parí torí bọ́lá ọba kí wà máa ń yàpọ̀ tó ló ń bẹ́ẹ̀ náà mọ́tà àmìdá kọjàzá àkókò jahannam ẹni ọba ti fún àwọn ọmọ ìbílẹ̀ pamọ́ mi ni fàjàzá wà kí ni jahannam ni ọ̀ọ́lì dáhùn fi hawa wà nígbà àlẹ́ wà lẹ́yìn wọ́lá àlẹ́ ìwọ́ àtàláwọ̀ àzáàbà àbí ìmọ̀ àkọsáyà fi tọ́ba rẹ̀ mẹ́ ó ti pa ìgbà ìsọ̀rọ̀ rẹ̀ ha èyí èyí ní fatuwa ibùn abbas lọ́dí ọlọ́wọ́ ṣé fatuwa wà bá ń tó ìmọ̀ àtọ́fẹ́ ní ẹ̀mí tá nà ṣe torí ẹ̀tọ́ bá ẹ̀mí sọ́ṣẹ́sì ní àbọ̀nà àmà àmà àmà ẹ̀mí bọ́ọ̀lù fatuwa fatuwa fatuwa fatuwa ni ẹ̀mí orí gbára wọn ẹni lọ́ka sọ́sílà lọ́ka sọ́sílà ìdẹ̀wà sọ́sílà ní mujallad ẹlẹ́kẹfà Hadith 2799. 2799. Àwọn àyà kàkà yẹn wà bẹ́ẹ̀ àti ọ̀rọ̀ Sa'id ló jù wáyé yẹn. Àlàyé tí ṣẹ́ẹ̀kù sí àtàwọn afá mi ò ní wípé Ibn Abbas tààrọ́ fatwa òbí tààrọ̀ ọjà nípa níbi fatuwa yìí mọ̀rọ̀pálá ẹ̀mí ti wà mí máa yóò sàjẹ́ láàbò òbí ànáwó tààrọ̀ ọjà á ní fatuwa ààbà ìlànà mọ̀rọ̀pálá ẹ̀mí ti lẹ́nu téèyàn olùsẹ̀rí tọ́jẹ́ ìlú padà ń bí rẹ̀ òǹdílé mọ̀rọ̀pálá ẹ̀mí ta kàmí ìyẹn ní fáyidà tí wọ́n sọ fún akọ́sẹ̀kẹ́ ní owó ọwọ́ àbẹ̀ àǹfààní tó wà mẹ́mẹ́ ni wípé sọ̀rọ̀ àfa àmà takora wọn. ilé ìdájọ́ tó bá sọ fún pé àfa kan àfa àtọ́rọ̀ rẹ̀ máa ń takora wọn ó ti di pé ń tọwọ́ tọ̀ náà mà. ẹni tí ń bá ń tọ̀ náà mà ibi tí gbìyànjú rẹ̀ bá dé lásìkò fún tó bá yá ìmọ̀ tó ní tó ní jù bẹ́ẹ̀ lọ wọ́n sọ nǹkan bíi àtàṣe ìtọ́sọ̀ lánàá ojúmọ̀ sí pálá ìbàtà ni o. só ti yé ìmọ̀ tẹ̀síwájú ni ọlọ́run bọ̀ wọ́n láti bẹ̀rẹ̀ ọ̀sán. yéṣu kí àwọn àgbà tí ó rọrùn fún alátìmẹ́nu bàbà níbi hadith yẹn ni bó tẹ̀ sí pé ọ̀rọ̀ nípa rẹ̀ ọkọ̀ ṣùgbọ́n ibẹ̀ yẹn ó ní ọ̀rọ̀ ṣíṣe dáadáa sí màmá ibẹ̀ ni ìwọ̀n bọ̀ ọ́rí ti fi rí gùn tó fi wá bọ́ síbi ṣíṣe dáadáa sí àní o bàbá náà ó wà kún kankan. ìsìláàmù ní wípé ká ṣe dáadáa sí màmá wa ṣíṣe dáadáa sí màmá ọgbọ́dọ̀ jẹ́ ní ọ̀nà tí ó bá ìlànà Islam ìtòkè pàtàkì aṣọ ilé ìlú wípé àwọn akẹ́yìn kékeré gẹ̀ǹtẹ̀ wọ́n ti yàwòrán wọ́n ti ṣàgbékalẹ̀ àwọn ọ̀nà tá a gbà máa ń ṣe dáadáa sí màmá eré tí ìṣe lànà Islam ṣùgbọ́n tó ti fi ilẹ̀ láyé òde òní òun ni tá a pè ní ìlú òun umm mother's day mother's day láti kú ọjọ́ kan nínú ọdún fún màmá ọjọ́ nìkan ọ̀nà ni màmá ẹ̀ fẹ́ gbẹ̀tọ̀ ẹ̀ ọ̀rọ̀ ti já rẹ̀ lọ́jọ́ náà ọ̀rọ̀ ra kan fún un rẹpẹtẹ kọ́ bá tún lọ́ọ̀rì ọmọ tí tí òbí lọ́dún mi mother's day mother's day ṣe ah islam kí ló ń lọ sí dáadáa sí màmá wa irú ọjọ́ ní ẹbí aláti màmá àjọ ojú ọjọ́ tuntun àkànṣe àkànṣe ọjọ́ màmá àbáṣà ìrìnàjò ṣe pé lórí ọba lọ yóò bá ara kẹlẹ bí ó sáré jáde ìdìbò lẹ ń lọ mo lọ bá mo fẹ́ ra kí ní mọ́mí òní òní mother's day àyàwó ènìyàn gbọ́dọ̀ mọ́ ara tẹ islam kan hadith wa ìrora àlẹ́ lẹ́yìn sọ́njọ́ ni ìjọba ọjọ́ ní ọba tó wọ́n wà nínú àyà dáàbò tó fọ́ dùn. ẹ lára ọlọ́run ti já ṣiṣẹ́ o gbọ́n ṣe dáadáa ti mùsùlùmí kì í ṣe àwọn kẹfìrí ní ọ̀la ni bí mùsùlùmí ó ṣe ṣe dáadáa tọ́lọ̀ ń sọ ìwọ́n láṣẹ ìpadà sí nínú tí ọlọ́run nínú ìlànà nílò Muhammad sallallahu alaihi wasallam àwọn nǹkan táwọn àfi ṣe dáadáa sáwọn òbí wáyé wọn bọ̀ kọ́ ló mọ̀ wá mọ̀ wọn níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan abẹ́rẹ́ wọn bọ̀ bàtọ́ láàrin dáná ni kó dá wa sí lórí dáadáa kó sì fi wá sí kòǹgẹ́ dáadáa kí náà bọ̀ alákọ̀ọ́lẹ̀ iṣẹ́ yìí kọ́ tìyẹ wà bẹ́ẹ̀ yìí dábọ̀ tìyẹ hàdà wà sọ́lọ́ lọ́wọ́ ala muhammad wà áhàlìhì wà sàlìhì wà sàlọ́. táwọn ẹni tó ní bẹ̀rẹ̀. ẹni èjì ẹ̀ta ẹ̀rin àrún ó ti tó náà aṣọ gbogbo kò sí nǹkan tó kúrò bẹ̀yẹn lè wọ̀ àwọn ìgbà tó ní kéèyàn máa wọ̀ ẹ̀wọ̀n àfi gbogbo ara bí wọn náà. حديث كتب الجنة تحت أقدامكم. بẹ́ẹ̀ ṣùgbọ́n àdìsí mi ń bẹ títún rẹ̀ tó bí bá mùsùlá lábẹ́ dábọ̀ àwọn mùsùlá ṣùgbọ́n kì í ṣe ìyẹn gẹ́gẹ́ màá yẹ ò lálàá náà. ẹni tí ó ṣe driver ok ó ṣe driving èyí ṣe driver ọ wá ok. Thank you ìtawà méjèèjì ó ṣe ni wípé àwọn òbí àwọn tí wọ́n dára lọ́dọ̀ wọn àwọn àti ẹni wọ́n jọ yanjú ara wọn láwùjọ ti wá níbí ní àwùjọ ti wá níbí ẹni ó fi mọ́tò pa àtòun ni wọ́n jọjọ yanjú ẹ̀ láàrin ara wọn mo rò pálá yẹn mi ti láwùjọ ti wá mi wọ́n ká níbi tí wọ́n ti ń lu ṣẹ̀ríà ìsìláàmù ni so ìyẹn láàmú wá wò yí pé ìyẹn lèyàn mọ̀ wá wò yí pé fífi mọ́tò pa sọ́mọ́ àmà ṣé èsè yìí kó ló ta ìyàwó òun lójú wa mọ́tò lọ́dọ̀ ẹ̀ lọ́pàárọ̀ bínú ẹ̀ tó pa obìnrin tó gbàgbẹ́ lómi ìgbé obìnrin kan tó ń kọ́ ẹlẹ́ ọ̀hà lọ́fẹ́ tàbí ó ti máa ń fóònù ìyàwó òun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àbóṣèṣì àwọn ìdájọ́ wa ń pọ̀ ṣùgbọ́n àyè ló ṣẹlẹ̀ aláwùjọ wa yóò ti bàbá náà ọlọ́run ọkùnrin àlọ́wọ́ náà. náà ìyá ìyàwó bàbá rẹ̀ bí ìyá rẹ̀ ní kí sí ìyá rẹ̀ bí ìyá rẹ̀ tó ti yóò mọ̀ sí dáadáa sọ́nà yóò gbà dáadáa tó ti yóò gbà dáadáa àbúrò bàbá èèyàn náà àtẹ̀yìn àtẹ̀yìn ọ̀tọ̀ ẹ̀yìn tí ẹ̀jẹ̀ sóun lọ bí yàn bí bàbá náà yóò sì dáadáa sáwọn náà ọlọ́run bó fún àwọn ọ̀dọ́ tẹ́lẹ̀ ẹ̀ẹ́n ẹ̀náwó ọ̀kẹ́ ọ̀dà ọ̀yà. سمعتك يا نون اوكي ara dáadáa náà ni tí ẹ bá ń sàdá fún bí ẹni kú ara dáadáa ṣèbí tẹ́ǹpé náà ní ẹ̀sán subhanallah allah muhammad rasulullah